lúùkù orí kẹrìnlá. ó sì ṣe nígbà tí ó wọ ilé ọ̀kan nínú àwọn olórí farisí lọ ní ọjọ́ ìsinmi láti jẹun wọ́n sì ń ṣọ́ ọ sì kíyèsí ọkùnrin kan tí ó ní àsunkún ń bẹ níwájú rẹ̀ jésù sì dáhùn ó wí fún àwọn amòfin àti àwọn farisí pé. ó atọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi tàbí kò tọ́. wọ́n sì dákẹ́ ó sì mú ó mú un lára dá ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ ó sì dáhùn ó wí fún wọn pé. ta ni nínú yín tí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálùú rẹ̀ yóò bọ́ sínú ihò tí kì yóò sì fà á sókè lójú kan náà ní ọjọ́ ìsinmi. wọn kò sì lè dá a ní ohùn mọ́ sí nǹkan wọ̀nyí ó sì pa òwe kan fún àwọn tí a pè wá jẹun nígbà tí ó wò bí wọ́n ti ń yan ipò ọlá ó sì wí fún wọn pé nígbà tí ẹnìkan bá pè ọ́ wá sí ibi ìyàwó má ṣe jókòó ní ipò ọlá kí ó má bàa jẹ́ pé a pè ẹni tí ó ní ọlá jù ọ lọ nígbà tí ẹni tí ó pè ọ́ àti òun bá dé a sì wí fún ọ pé fún ọkùnrin yìí ní ààyè ìwọ a sì wá fi ìtìjú mú ipò ẹ̀yìn ṣùgbọ́n nígbà tí a bá pè ọ́ lọ kí o sì jókòó ní ipò ẹ̀hìn nígbà tí ẹni tí ó pè ọ́ bá dé kí o lè wí fún ọ pé ọ̀rẹ́ bọ́ sókè nígbà náà ni ìwọ ó ní ìyìn ní ojú àwọn tí ó bá ọ jókòó ti oúnjẹ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó sì gbéga nígbà náà ni ó sì wí fún alásè tí ó pè é pé. nígbà tí ìwọ bá ṣe àsè ọ̀sán tàbí àsè alẹ́ má pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ìbátan rẹ tàbí àwọn aládùúgbò rẹ ọlọ́rọ̀ nítorí kí wọn kí ó má ṣe pè ọ́ ẹ̀wẹ̀ láti san ẹ̀san fún ọ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe àsè pe àwọn tálákà àwọn alábùkù àrùn àwọn amúkùn àti àwọn afọ́jú ìwọ ó sì jẹ́ alábùkún fún nítorí wọn kò ní ohun tí wọn ó fi san fún ọ ṣùgbọ́n a ó san fún ọ ní àjíǹde àwọn olóòótọ́. nígbà tí ọ̀kan nínú àwọn tí ó bá jókòó tí ó ń jẹ́ gbọ́ nǹkan wọ̀nyí ó wí fún un pé. ìbùkún ni fún ẹni tí yóò jẹun ní ìjọba ọlọ́run ṣùgbọ́n ó wí fún un pé. ọkùnrin kan ṣe àsè alẹ́ ńlá ó sì pe ènìyàn púpọ̀ ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ láti sọ fún àwọn tí a ti pè wípé ẹ wá nítorí ohun gbogbo ṣetán gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohun kan láti ṣe àwáwí èkíní wí fún un pé mo ra ilẹ̀ kan èmi kò sì lè ṣe kí n má lọ ìwò ó mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. èkejì sì wí pé mo ra àjàgà màlúù márùn-ún mo sì ń lọ idán wọn wò mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. ẹ̀kẹta sì wí pé mo gbéyàwó nítorí náà ni èmi kò fi lè wá ọmọ ọ̀dọ̀ náà sì padà dé. Si ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀ nígbà náà ni baálé ilé bínú ó wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí àbùjá ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn alábùkù àrùn àti àwọn amúkùn àti àwọn afọ́jú wá sí ìhín ọmọ ọ̀dọ̀ náà sì wí pé olúwa a ti ṣe bí o ti pàṣẹ ààyè sì ń bẹ síbẹ̀ olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá kí ilé mi lè kún nítorí mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ mi. àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn bá a lọ ó sì yí padà ó sì wí fún wọn pé. bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá ru àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi nítorí ta ni nínú yín tí ń pète àti kọ́ ilé ìṣọ́ tí kì yóò kọ́ jókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀ kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó rí a bẹ̀rẹ̀ sí í fi ṣe ẹlẹ́yà wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kíkọ́ kò sì lè parí rẹ̀ tàbí ọba àwo ní lọ ibà ọba mìíràn jà tí kì yóò kọ́ jókòó kí ó sì gbèrò bí yóò lè fi ẹgbàárùn pàdégun ẹni tí mú ẹgbàá wàá bọ̀ wàá kó òun lójú bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí onítọ̀hún sì wà ní òkèèrè òun á ran ikọ̀ sí i á sì béèrè ìpínhùn àlàáfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín tí kò bá kọ ohun gbogbo tí ó ní sílẹ̀ kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú un dùn kò yẹ fún ilẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ fún àtàn bí kò ṣe pé kí a kó o dànù ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí o gbọ́.